ṣé ẹnìkan fẹ́ ṣe wà around ni ṣé ẹnìkan máa ṣe wà around àbí is anybody showing us around telling us what happened àṣẹ interview pẹ̀lú ẹni ọ̀rá pẹ̀sẹ̀ lẹ́yìn. no no no no ẹ má ṣe interview pẹ̀lú Ah, ọ̀rá. àṣẹ interview. just just take my yami capture the. kí ni ṣe voice over. there yeah, now that is just it. ṣe bẹ́ẹ̀ i can see the blood. stay with us. kò sẹ́ni tìǹyẹ́ máa ṣe tẹ́wájú kò sẹ́ni tẹ́wájú kò sẹ́ni tẹ́wájú. 还不差哩，浪费是。哎呦！笨笨。 Iberia. Iberia Siberia. Iberia Siberia. Wow, you're gbogbo ẹni tí ó láǹfààní láti máa wo BBC News Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní ilé olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho ó ṣe jẹ́kẹ́ iná ti máa gbóròyìn lórí tí ó ṣẹlẹ̀ mọ́jú tí wọ́n ní àwọn agbébọn yàwọ̀ ibi ibẹ̀ ni BBC Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ báyìí lára àwọn ọkọ̀ tí wọ́n bàjẹ́ nílé Sunday Igboho náà lè láǹfààní láti rí yìí a ti rí ẹ̀jẹ̀ àwọn èèyàn nílẹ̀ náà lẹ́nu ọ̀nà àbáwọlé kọ̀ọ̀kan nínú ilé tá a wà yìí. òrùmọ́jú ni wọ́n ní àwọn agbébọn náà dédé ya wọnú ọgbà yìí tí ìbọn sì ń dún lákọlákọ àti rí ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn lẹ́nu ọ̀nà ká tó wọlé gbogbo ẹ̀ náà ni màá fi hàn yín tí n bá ti ń jáde kúrò ní ọgbà yìí bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àwọn èèyàn wà níbi ọ̀nà méjì kan tó wọ àwọn ilé méjì nínú ọgbà yìí náà pẹ̀lú. yàtọ̀ sí àwọn ọta ìbọn tó wọ ara mọ́tò tó fọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan níbí yìí eh, lára nǹkan tí BBC ní Yorùbá tún rí a rí ọmọ odó kan náà níta bígbà tí wọ́n lò láti fi já ẹnu lóró wọlé nínú ọgbà náà. Thank you. kì í wá ṣe kì í ṣe ọkọ̀ nìkan náà àti gbogbo inú ilé. yàrá ìgbàlejò Sunday Igboho làwáyé. ibi yàrá tí wọ́n ń sùn lélẹ̀ 累。嗯。 a lè sọ bí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ nǹkan tí ẹ̀ ń láǹfààní láti máa wò lórí BBC News Yorùbá ní báyìí a wà nílé olóyè Sunday Adéyẹmọ àti gbòyẹmọ àti Sunday Igboho lórí ìròyìn tó ṣiṣẹ́ kẹ́yìn náà ti máa gbọ́ pé àwọn agbébọn ya wọ ilé ìgbé rẹ̀ tó wà ní Soka nílùú Ìbàdàn lóru mọ́jú ẹ̀ẹ́ lára àpẹẹrẹ tá a ti rí àárá pa ẹ̀jẹ̀ lọ́nà bíi mẹ́ta báyìí lọ́tọ̀ọ̀tọ̀ níbi ẹ̀nànà àbáwọlé la ti rí ọmọ odó kan náà ńlẹ̀ tí a ti tún rí àpá bíi tí wọ́n ti fi ọmọ odó já ẹ̀nànà àbáwọlé náà wọlé bí nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lówùúrọ̀ nírè nílé olóyè Sunday Adéyẹmọ.

àwọn kan tá a rí ní ẹnu ọ̀nà ká tó wọlé ẹ̀yẹ́ láǹfààní láti rí náà báyìí bí ọmọ odó àti ipa tí wọ́n ti já ẹnu lóró wọlé. Thank you gbogbo àwọn kí ni ọ̀tá tó wà lẹ́yìn. apá ọta ìbọn lẹ́yìn náà ń wò nílẹ̀ yìí báyìí pẹ̀lú tí mo sọ lẹ́ẹ̀kan. Ẹ̀ẹ́dẹ̀tọ̀ 大丈夫ですか